orílẹ̀-èdè wa ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká gbéga ká gbéga ká gbéga fàyè ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa ìtẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára ọmọ Oòduà nìyẹn bọ́tí ipò ẹ̀dá. tẹ̀síwájú làwọn Ìgbòho ṣá iṣẹ́ ń tẹ̀síwájú.